àlàyé délẹ̀ ìjókòó tí ó kọjá pàápàá jùlọ lérí al-muqaddima tí a fọ́ àwọn Sheikh al-Albani rahimahullah tí wọ́n ṣe lórí tírà tí a ń kà yìí wọ́n sọ̀rọ̀ nípa tírà kan kékeré tí ẹnìkan fi tà wọ́n lọ́rẹ ní Beirut tíra yìí ìgbà táwọn kà á àwọn tí ó wà nú ẹ̀ òun náà ni ìṣesí ẹni tó rò pé òun faramọ́ àwọn àìmọ mẹ́rẹ̀ẹ̀rin ṣùgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ bí ìgbà tí ó ń sọ nǹkan táwọn àìmọ tí wọn ò sọ ni mutaasib ẹni tó ń papè mọ́ra pé mọ́síàbí kan ló ń faramọ́ wọn ò faramọ́ mọ́síàbí mi ó sì ń ṣe ìlìzáàmù pé dandan wo ko èèyàn gbọ́dọ̀ ní mọ́síàbí kan pàtó tí ó máa tẹ̀lé ṣùgbọ́n gbà tó di pé ọ̀rọ̀ hadith hadith hadith ló da gbogbo àwọn nǹkan yẹn rú pé n tó fi mùsùlùmí ó kò òun náà ni kò ní mọ́síàbí tó máa tẹ̀lé so tó bá ti ń tẹ̀lé mọ́síàbí kan kọ̀lẹ́tọ̀ kó tún sọ pé ó fẹ́ wo mọ́síàbí mi tó eléyìí àtàásùbù gan ni tó ń sọ yẹn ó yàtọ̀ sí táwọn àyímọ̀ yìí tí wọ́n sọ eléyìí ló fà á tí bàbá fi kúrò níbi ọ̀rọ̀ tí wọ́n bá bọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ sàmáwò àlìmọ́ta ṣé òkùn gbọ́rọ̀ àbókù ọ̀gbọ́rọ̀ ẹ rí i pé bàbá kúrò lórí ọ̀rọ̀ ntán yányán wọ́n wá ń sọ̀rọ̀ lórí ẹni tó sọ pé dandan la gbọ́dọ̀ tẹ̀lé mọ́sí àbí kan tó sì sọ pé hadith ni oúnjẹ sábà bí táwọn afọ onímọ̀ fíkì tí wọ́n fi ń yapa ẹnu so ní page kò tẹ̀ tí ní page gan na page eight kò àbí seven ní paragraph ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wàláwo anna hadha rọ́jùlú kánà mukhlisan fi rọ́dìhí bàbá ní tó bá yẹ pé arákùnrin tó kọ tírà yìí tó bá jẹ pé ẹni tó lánìyàn dáadáa ni tó ní ikhlas fi raddihi lè raddi tó ń ṣe fún àwọn àfa sàlàfíà àwọn àfa sàlàfíyùn tó bá yẹ pé rọ́dù ti ń ṣe yẹn tó bá yẹ pé ó ní ikhlas ọ̀kan dáa níyàn dáadáa ló fi ń ṣe rọ́dù yẹn ni ghayru muta'assibin li madhhabihi tí ì sì ṣe pé. o fi ń gbarata fún mọ́síàbí rẹ̀ àtàásùb onáníkéèyàn máa sọ wípé mọ́síàbí kan dáa jù kan lọ. wàlá àkúl lè mọ́síàbí ìmáàmìhì rahimahullah rahmatan wasa. bàbá ọ̀sán èmi ò sọ wípé ó ń gbarata fún mọ́síàbí ìmáàmù rẹ̀ o mọ́síàbí tiẹ̀ kí ni bàbá fẹ́ mú jáde ni pé tán ní lè mọ́síàbí ìmáàmìhì báyà má maliki ní mọ́síàbí rẹ̀ àbí ṣàfíyà àbí hanabila àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ní in tó ń sọ yẹn gan yàtọ̀ sí in táwọn àyímọ̀ yìí sọ so èyí tó ń sọ yẹn mọ́síàbí tiẹ̀ fúnra ara rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ni so ló jẹ́ kí bàbá ọmọ sọ̀rọ̀ lásọ̀ yẹn báyẹn pé gẹ́rọ̀ muta'assibin li madhhabihi tí kìí ṣe wípé ó ń ṣe ta'assub ó ń ṣe ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú mọ́síàbí rẹ̀ bàbá ní wàlá aqul mi ò sọ pé lè mọ́sáàbì ìmáàmì yìí mọ́sáàbì tara tiẹ̀ òun ló ń ṣẹlẹ́yàmẹ̀yà lànàkọ́lá minal muqaddimat al-musharu ilayha tó bá yẹ pọ́ bẹ́ẹ̀ sòdodo ni ó yẹ kó mú kó mú wá nínú àwọn muqaddima táwọn ìmáàmù yìí gan ti ṣe nínú ọ̀rọ̀ wọn al-musharu ilayha eléyìí tí atọ́ka sí muqaddima ti ń bẹ níbi sífàtú sọ̀látù nàbí tí Sheikh Al-Albani kọ níbi mọ̀kọ́dímọ̀ yẹn wọ́n kó ọ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù wa ìdá sọ́hàl hadithu fahuwa madhabi ó ń bẹnu àwọn ìmáàmù tádìsì kan bá ti lálàáfíà báyìí òun ni kẹ́ tẹ̀lé o mọ́sí àbí tàwọn nìyẹn ṣùgbọ́n ni wọ́n ti wá sọ àdìsì ní ń da àárín àwọn àìmọ̀ rú so bàbá ní almusharu ilayha kalami alẹ́dì yàrá òkàtọ́ àn wàrọ̀ da àlè ọ̀rọ̀ mi èyí tí ń sọ wípé àṣìṣe wà ń bẹ tí sì ń ṣe rọ́dù lé lórí yẹn ìyẹn gan lọ́yẹ kó mú wa wàkọ́ra alìhújà bìlìhújà kó sì wáá fi ẹ̀rí kó fi wọn ẹ̀rí kó mẹ́rì tiẹ̀ kì í ṣe bí kọ́kàn máa ṣẹ̀kẹ́ ìbú kó mẹ́rì tiẹ̀ náà wá kó gbé dúró lẹ́gbẹ̀ẹ́ rí tiwa wàhíìnà dhalik tó bá lè ṣe báyìí yàtàbáyánu lhaq lèkúlìdí àìnáyéni rahimallah rahmatan wasi'a bàbá gbọ́ lárúbáwá ó bu àyà wọn yéé sì ṣe ọmọ lárúbáwá hádà nǹkan kéèyàn ó lè kọ̀ntró èdè ó rí i pé nínú gbogbo ìbára tó ti máa ń kà ọ̀fẹ́ gbọ́ bàrà ń rí abọ́ gbọ́ rí lèkó lè rí àyìnlẹ́ yìí ni kódà kò wọ́pọ̀ nínú ìbára táwọn lárúbáwá gan máa ń lò ṣùgbọ́n bá ń ṣe lò yẹn kò sí lárúbáwá kan tí ó sọ wípé kò wọlé bẹ́ẹ̀ bàbá ní ọ̀rọ̀ yìí yóò fojú wọn òdodo ó fojú wọn lèkúlè rí àìnẹ́yìnì fún gbogbo ẹni tó bá lójú méjì àìnẹ́yìnì tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn kì í sọ ordinary ojú báyìí o gbogbo ẹnikẹ́ni tó bá lójú rí náà èyí tó fi ń sọ pé mọ́sàb mọ́sàb kó mú ẹ̀rí wá kó wá gbèsẹ́gbẹ́ ẹ̀rí tiwa náà lẹ́ẹ̀fì rí pé àwọn oníbídà àwọn onímẹ̀rí wá èébú ni wọ́n mọ̀ bú àwọn kan máa tún dé wọ́n máa tún ní ká mẹ́ta àwọn kan tún eh, kí ni wọ́n sọ kí lè rí wọn ẹ̀yin náà mẹ́rin wá wọn ò ní ṣe bẹ́ẹ̀. àmọ́ àyìn yankula nukulan an ba'adil a'imma nahnu na'taqidu biha min qabli an yatamakkana huwa an yusattira fil ilmi satran wahida wa yuhimu an أننا نخالفهم في ذلك فهذا ليس شأن من يريد الحق بكتابته bàbá ní àbí àmà àyùnkìlà nùkùlà àbí níta àti ẹ̀fẹ́ kẹ́ni yóò tiẹ̀ mú àwọn àyùnkìlà nùkùlà àǹbáàdìl àìmà kó tiẹ̀ mú nùkùl bìmánà nàkùl àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ quotations kó mu wá and ba'dil a'imma látọ̀dọ̀ àwọn apá kan náà àwọn ìmáàmù yìí ìmáàmù malik ni ìmáàmù shafi ni nánú na àtẹ́kìlù bí a tó sì ṣe pé àwa ní àdì ọkàn pé àwọn ọ̀rọ̀ táwọn ìmáàmù yìí sọ òdodo ni kò sí rọ́ńbẹ́ kó lọ́ọ́ mú ọ̀rọ̀ yẹn wá mí ń kọ́ bílẹ̀ àyàtà àwọn yẹn ló yẹ kó mú wá ṣáájú kó tó lè ní kápá an yusattara fil ilmi sataran wahida kó tó lè kọ́ nǹkan ẹyọ kan lẹ̀ báyìí nípa ìmọ̀ àbúrò yẹn ń ṣe rọ́dù ó yẹ kó lọ kó ọ̀rọ̀ àwọn ìmámù yẹn wá kí làwọn gan sọ ṣe mọ́sí àbí wọn lẹ́ni ká máa tẹ̀lé ní tabara dìísì káfà dìísì lẹ̀. wàyú imunas anana nukhalifu umfidalik so kí àwọn èèyàn kán sì má lè máa lérò wípé kàbí káwọn yẹn lè máa lérò pé ànànà nu khalifu ń fi dàlík pé dájúdájú àwa o ká lè mọ̀ wípé sáwa la yapa sí ní táwọn ìmáàmù yẹn mú wa ni àbáwọn ni wọ́n ń sọ ní táwọn ìmáàmù yẹn mú wa fahadà laysa sha'nu man yuridul haqq bi kitabatihi bó ṣe ṣe yẹn tó ń jẹ́ káwọn èèyàn máa lérò pàwọ̀ là ń yapa ìmáàmù yẹn ó máa máa ṣe bẹ́ẹ̀ ni torí tó bá yẹ pọ̀ lọ kọ́rọ̀ àwọn ìmáàmù yẹn wá àwọn èèyàn bá mọ̀ pé ọ̀rọ̀ tiwa gan ló ṣe déédéé tàwọn ìmáàmù yẹn fahadà ìṣesí rẹ̀ yìí laysa sha'nu man yuridul haqqa bi kitabatihi kì í ṣèṣe sí gbogbo ẹnikẹ́ni tó bá lérò pé òun fẹ́ fòdodo hàn pẹ̀lú nǹkan tó kọ. wa hasbuka dalila hadha bàbá ní eléyìí náà ti tó fún ọ lẹ́rìí hadha ta'liq alladhi wípé àfikún ọ̀rọ̀ eléyìí tá a fi gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ èyí tí ń padà bọ̀ nínú tíra yìí tá page fifty nine wọ́n lọ kó àwọn ọ̀rọ̀ kan wá fi mọ̀ wípé ẹni tó ń sọ yẹn gan ó yàtọ̀ sí ní táwọn ìmáàmù yìí sọ eléyìí máa ń wọ́pọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn bá rí kankan àwọn ẹ̀rì ní ìsìn wọn ò takò ti gbé yẹn ti gbé pé ntágbédé kò rí bẹ́ẹ̀ ẹ mọ́sí àbí màlìkí ni wá ẹ wá ní ẹja lọ wọ ọ̀rọ̀ Imam Málíkì gà lọ́pọ̀lọpọ̀ wọ́n bẹ̀ bá lọ wọ ọ̀rọ̀ Imam Málíkì ẹ padà rí pé n àwọn nso náà sọ ẹ náà ni Imam Málíkì sọ ṣùgbọ́n àwọn ò ní fẹ́ gbà bá ti dìyẹn wọn ni rárá àtọ̀rìn wa ni àgbágbó eyín gbà ah, ṣé bí náà ọ̀rọ̀ àbí mọ̀rọ̀ dídùn kọ́ máa kí máa ṣe Allahu akbar kálí kálí Allahu akbar kálí mi máa rọ̀ dáadáa rẹ̀ kó tó máa tún pè yẹn tí ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá ń bí wọ́n ti torí ẹ̀ gbá yẹn létí rí mọ́ra sí ẹ dákun tẹ́ bá ti mọ̀ pé ẹni máa rọrùn àwọn òkú ìwọ̀n òkú bí o kọ́ ṣe kí máa ṣe Allahu akbar ẹ̀ wá dákẹ́ gbọ̀n irun adití irun odi wọ́n sì gbá àbáyẹn létí sori gbígbà tí màmú ṣe Allahu Akbar òun ò ṣe aláàkùn ló sì kọ́ ọmọ kò ṣe Allahu Akbar ẹni tó sì dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì fọ etí ẹ̀ tó o bá ti mọ̀ pé ẹ lórí ìrúnfá pé nínú mọ́ra ti wá ń bí kò sí ní tó jọ bẹ́ẹ̀ àwọn èkìrùn odi níbí ìrún odi lè tẹ̀ kí àwọn bíi kò yẹn wá ní tá a gbọ́ jùmọ̀ bàbá ńlá bàbá wa kìnnì kan gbàṣẹgbà àwọn kìnnì kan gbàtọ̀rọ̀ yẹn wá dé tí gbọ́ tèmi mọ́ ara ẹ̀ nìyẹn àwa ké mọ́sàbí wa màlìkì ni ń jẹ́ mọ̀rọ̀ Imam Malik lórí nǹkan yẹn nínú ọ̀rọ̀ àwọn àyímọ̀ tó le jù lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Imam Malik kọ́ra Imam Malik sọ débi wípé irun rẹ gan lè bàjẹ́ ó bànújẹ́ ká máa rọ̀ tí bùkátà ọba ti béèrè fún so yẹn túmọ̀ sí wípé tó bá ti di bí n ò ní tẹ̀lé so yẹn túmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ irọ́ táwọn èèyàn máa ń pa máwọn àìmọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀ ìfẹ́ inú tara tiwọn ni wọ́n ń tẹ̀lé. naam fa innaka idha kul qabalta bima ashartu ilayhi minan nuqul wọ́n ní ọ̀rọ̀ tí àwọn arákùnrin yìí ń sọ yìí àbí ọ̀rọ̀ àwọn àìmọ̀ yìí tó o bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn bima ashartu ilayhi minan nuqul pẹ̀lú àwọn nǹkan tí mo tọ́ka sí ẹ́ nínú àwọn quotations tèmi náà mú wa yatabayan laka jaliyan yóò padà hàn sí ọ annaha gairu wa annaha gairu waridatin alaina bal nahanu sabakinahu ila akhadhibiya wọ́n ní yóò padà hàn sí ọ wípé àwọn ẹ̀rí tó ń kó wá yẹn gairu waridatin alaina kì í ṣe pé ẹ̀rí yẹn takò àwa balinanu sabakinau ilal akhadi biha àwa ṣáájú rẹ̀ gan àwa la kọ́kọ́ di àwọn ọ̀rọ̀ yẹn mú torí pọ́rọ̀ kó tó yàn tó ń padà kó wá yẹn ó ta ko ó jẹ́ tunu àlẹ́ yìí ni nínú ọ̀rọ̀ táwọn ayé mọ̀ sọ. wa agnana Allah an an nahtaju fiya ila ahadi minal muqallidina almuta'assibina al'ama. bàbá ní ọlọ́run ti rọ àwa lọ́rọ̀ tayọ káwọ́ ó ṣẹ̀ṣẹ̀ máa ní bùkátà sọ̀rọ̀ ẹnìkan. E èyí tó ṣe wípé ibi tí atẹ́gùn bá ń fẹ́ sí náà lòun náà máa lọ kò lè dánú rò alimutasibin tí wọ́n ń ṣe lẹ́yàmẹ̀yà mọ́sá àbí àlàámẹ́ tí wọn ò rí náà wọn ò lè dá tí a kà wọn ò lè dẹ́ ẹ̀rí mú jáde fúnra wọn àwọn ò lè tẹ̀lé ọ̀rọ̀ tí àwọn yẹn o. wanukulan ukhra la alaqata laha bimawdu da'awatina itlaqa ó sì tún mú àwọn quotation míì wá gbogbo nǹkan tá à ń ṣe ni wọ́n ní àwọn sàlàfíà wọ́n tún ṣe báyìí wọ́n ṣe báyìí tó ṣe pé ọ̀rọ̀ tí ń sọ yẹn kò níbàṣepọ̀ pẹ̀lú mọ̀ọ́dù ìntàwà ń pèpè sí rárá lẹ́hánnáná bihamdillah pé àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run innama nad'u ila ittiba'i alkitabi wa sunna ìtumọ̀ mafhumu sàlàfíà òun náà ni pé à ń pèpè sí káwọn èèyàn ó máa tẹ̀lé kitabu wa sunna ma'a ihtiramil a'imma bákan náà a sọ pé kẹ́nì kankan fojú rí ní àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin a gbúdọ̀ pọ́n wọn lé wal istifadati min ulumihim a sì gbúdọ̀ máa ṣàǹfààní látara ìmọ̀ àwọn ìmáàmù yìí torí pé dẹ́ni yẹn sọ ni wípé àwọn sàlàfíà àwọn alùsùnà wọn láwọn àyè àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin pé wọn ò ní mà wọn èyí ọ̀rọ̀ wọn kún wọn lẹ́yìn tó ti sọnù ni wọn bàbá wọn ṣe rọ́dùn fún mi gbogbo wàlí istifada tún mi ní olómihi àtúmọ̀ ń ṣàǹfààní látara ìmọ̀ wọn kàmá uwa musarrahu bíi fil muqaddima gẹ́gẹ́ bá a ṣe la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ níbi muqaddima wabad ma yankuluhu innama iya aqwal wa shurut lam tuwaddah min a'immatin mujtahidin wa innama min ba'di atba'ihi al-muqallidina bi'itirafihim la talzamu ahadan minna wani wabad ma yankuluhu apá kan àwọn ọ̀rọ̀ kan tó kó wá lérí wípé èèyàn ò lè dá gbàgbọ́ yá àdìsí kódà kó onímọ̀ o ò lè dá mú ìdájọ́ jáde àyàfi táwọn ìmáàmù yẹn bá ti sọ so òun làwọn ọ̀rọ̀ tó mú wá yẹn hiya aqwal wa shurut àwọn ọ̀rọ̀ tó sọ àtàwọn májẹ̀mú tó gbé kalẹ̀ yẹn làmùtú dọ̀ọ̀ min a'immati mujtahidin kò sẹ́ni tó gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ṣùrùtù yẹn làmùtú dọ̀ kò wọ́n ò gbé kalẹ̀ min aimati mujtahidin látọ̀dọ̀ àwọn àwọn imams aṣáájú tó ń jẹ́ olùgbìyànjú nídìí ẹ̀sìn àwọn kò sẹ́nìkan tó gbọ́rọ̀ yẹn kalẹ̀ wàyí nàmá min ba'di atba'i al-muqallidina bi'tirafin àwọn tó ń gbé ṣùrùtù yẹn kalẹ̀ àwọn bíi tiwọn náà ni atba'ihim àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn ìmáàmù yìí al-muqallidina bi'tirafin àwọn èyí tí wọ́n ń sọ yẹn kò jẹ́rìí náà fẹ́ni kankan nu wa nítorí ká máa sọ eléyìí ni wípé àwọn quotations kan wà bóyá àwọn kan nínú malikiya àwọn kan nínú ṣàfíà àwọn kan nínú àrùnàbílà tí wọ́n máa ń fi àwọn ṣòrútù kakalẹ̀ gbé yẹn bá fẹ́ gbàgbọ́ yé ìdájọ́ yìí ò lè gbọ́ yé àfi kó dúró lórí ní táwọn malikiya bá ti sọ wọ́n sá àwọn ṣòrútù yẹn kalẹ̀ náà fi dẹra wọn nígbèkùn lórí mọ́sí àbí so imam wa ń sọ sheikh al-Albani rahimahullah wọ́n ní tán sọ yà àwọn imam malik imam shafi àwọn kọ́ná sọ̀rọ̀ yẹn àwọn kan tó jẹ́ mọ̀kànlélùdù nínú àwọn malikiya nínú àwọn ṣàfihàn àwọn ni wọ́n ń gbọ́rọ̀ yẹn kalẹ̀ fúnra ara wọn kì í dẹ̀ ṣe nasu Qur'an kì í ṣe nasu hadith kì í tún sọ̀rọ̀ àwọn àyímọ̀ yìí baba ni la telzam ahadan ẹ fàáyà la telzam ahadan eléyìí ọ̀tọ́ sẹ́nu ẹnikẹ́ni nínú wọn àwọn òtún òtó bẹ́ẹ̀ kọ́ ayé pàwọn náà máa gbé ṣurutu kankalẹ̀ fún wa lórí gbígbàgbọ́ yìí àfífàdàjẹ́ ani ní tí mo gbà lérò ni pé àwọn tí wọ́n jẹ́ mọ̀kànlédòn nínú àwọn alùmọ̀dà àmọ̀dá ibì yìí lè anna wajibahum innama huwa taqlid ìmáàmù mùsítáìdì torí pé ẹni tó bá jẹ́ mọ̀kànlédù ní tóun ojúṣe tiẹ̀ ní kọ́ máa tẹ̀lé ìmáàmù tó bá jọ ń gbìyànjú òun ò lè dágbé òfin kankan kalẹ̀ torí pé mọ̀kànléd ni kàmọ́ wà mùsọ̀rọ̀ àbí fi usulin gẹ́gẹ́ báwọn náà ṣe làmọ́lẹ̀ nínú ìpìlẹ̀ mọ́sí àbí wọn fa kaifa yulzamu biha kí ló dé bó o láṣẹ abẹ́ sọ pé ẹni tó jẹ́ mùkọ́lìdù ni kò wá máa gbé mọ́jẹ̀mú kalẹ̀ bí so n ò lẹ́tọ̀ọ́ sí tó ń sọ yẹn gbogbo àwọn kò tó ṣe tó mú wá yẹn kò tó ṣe àwọn mùkọ́lìdù ni. aw yasihu an tuqama al-hujja bi misliha ala man yusarrihuna bi wujubi ittiba'i al-kitab sunna wa in khalafa al bal imam al-madhhab al-mujtahid wọn aw yasihu an tuqama al-hujja bi misliha ala man yusarrihuna bi ujubi ittiba ilkitabi wa sunna wọ́n ní àbí yasihu so wàá lẹ́tọ̀ bí antukọ́mọ̀lì hujja bi mithli ha káwa sọ pé a fẹ́ mú hujja wa a fẹ́ mú ẹ̀rí wa a fẹ́ fi ẹ̀rí kan rinlẹ̀ bi mithli ha pẹ̀lú ọ̀rọ̀ àwọn mọ̀kànlélódún yìí àlá a fẹ́ fi da ọ̀rọ̀ man yusarrihuna bi ujubi ittiba ilkitabi wa sunna a fẹ́ fi da ọ̀rọ̀ àwọn tí wọ́n dúró lórí pé ká máa tẹ̀lé kitabu wa sunna wa in khalafa al-madhhab kódà kí ọ̀rọ̀ kìtàbù wa sunna tó bá khalafa madhhab à ní tẹ̀lé madhhab kìtàbù wa sunna látẹ̀lé sọ̀rọ̀ eléyìí sìn yìí táwa sọ yìí ṣé ẹ wá fẹ́ fi ọ̀rọ̀ àwọn muqallidun tó ṣe pé nínú mọ́sàbí gan wọn ò lẹ́nu ẹ wá fẹ́ fi da ọ̀rọ̀ àwọn tí wọ́n dúró lórí pé ká tẹ̀lé kìtàbù wa sunna wa in khalafa bal imamul madhhab al-mujtahid kódà kí ọ̀rọ̀ ìmáàmù mọ́sàbí gan ọ̀rọ̀ ìmáàmù Málíkì ìmáàmù Ṣáfi'í imam ahmad bin hanbal imam abu hanifa kódà kọ́rọ̀ wọn ń kọ́ kálàfà kìtàbù wà súnà kìtàbù wà súnà látẹ̀lẹ̀ ànítẹ̀lẹ̀ ọ̀rọ̀ wọn. so àwọn tí ń pèpè sórí àkìtàbù wà súnà àwọn ni wọ́n lòdùdú lọ́wọ́ tí ìṣe pé wọ́n ń pèpè sí mọ́sí àbí bàbá yìí ti ṣàlàyé pé tá a bá ń sọ wípé kìtàbù wà súnà kì í ṣe wípé à ń sọ páwọn àìmọ̀ yẹn aláìmọ̀kan ni wọn o nastafidu min ulumihim à ń sàǹfààní nù mọ́ wọn à ń mú ìròrí wọn à ń mú àwọn ọ̀rọ̀ wọn ní kúrú ìgbà tọ́rọ̀ wọn bá ti dọ́gba pẹ̀lú tó ń bẹnu kìtàbù wa sunna ṣùgbọ́n tọ́rọ̀ wọn bá yàtọ̀ tí ò bá dọ́gba pẹ̀lú ẹ̀ à ní ṣe kíni o à nílò aláṣẹ́bíl mithal odidi sí ẹ̀mọ̀ kí nínú ọ̀rọ̀ mọ́dé àbí mi ń bẹ nínú ọ̀rọ̀ mọ́dé àbí mi ń bẹ tó sọ wípé béèyàn bá ń kírun tọba bá jẹun sẹ́rùn bàjẹ́ àbí wọn bàjẹ́ naam ó sì ní ìrun bàjẹ́ àlùwàlá náà tún bàjẹ́ kí ni ẹ̀rí ẹ̀ ẹ̀rí ẹ̀ ni wípé in tó fi lè múrùn bàjẹ́ túláàsì àlùwàlá náà sì kí ni ó nìyẹn inú ọ̀rọ̀ mọ́sí àbí mi mi òun ni wípé èèyàn ò lè fi omi gbóná èèyàn ò lè fi ṣàlùwàlá torí pé omi gbóná kì í ṣomi tó mọ́ ó ti gba ìròyìn míì torí pé alima wa anzalna mina sama ima an tọhura pé wọn dáàmà tó jẹ́ pé omi ó ti ní sífà míì ó ti di gbígbóná kì í ṣe omi mutlak omi ojú sáà lè fomi ojú ṣàlùwàlá. Eh? omi ọbẹ̀ alùsàwàlá omi ẹ̀fọ́ alùsàwàlá so nítorí pé omi ògì gbogbo ẹ̀ pé àti àádì nǹkan mi mọ́ bẹ́ẹ̀ ni omi gbóná àti àádì nǹkan mọ́ kó so láyà jésù adẹ̀rí ẹ̀rí lọ́dọ̀ àfọwà alẹ́ àbí àfọwà Umar tí wọ́n ní kòkò kan tó fi máa gbómi gbóná kaná tá a fẹ́ ṣàwàlá nínú tútù àbí wọ́n fẹ́ wẹ̀ wẹ̀ jẹ́nẹ́bà so ọ̀rọ̀ yẹn ó takò ó ṣe é ṣe kó ṣe pé àwọn alùmọ́dé àbí yẹn káwọn ọmọ rẹ̀ rí wọn nígbà yẹn bá wá ṣe ẹ̀lísàmù wa pé dandan wo oko ẹ wá sọ àáfà ọmọdé àbí ẹ sọ di ẹni tí ń gba wáyé la so eléyìí ni dáwà ti dáwà ahli sunna wal jamaa dáwà sàlàfíà tá ń pèpè sí wípé ìmọ̀ríjáwò wa náà ni kìtàbù wa sunna torípò náà ni mọ̀ríjáwò àwọn ìmọ̀ yìí mọ̀ríjáwò wọn náà nìyẹn kódà àwọn náà dẹ̀ ti sọ wípé wà in sahha al hadith fawa tẹ́ ẹ bá ti rádìsì kan tó lálàáfíà kódà káwọn ọmọ sọ ọ̀rọ̀ yẹn mọ́sí àbí tàwọn náà nìyẹn ẹ fọ̀rọ̀ àwọn lẹ̀ tẹ́ ẹ bá lọ wọn sọ́fàtì sọ́láàtì nàbí tí Sheikh Al-Albani tó ọkọ̀ níbi mọ̀kọ́dìmọ̀ wọn kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ìmọ̀ gbogbo wọn náà kọ̀rọ̀ wọn wá so yẹn túmọ̀ sí pé àwọn tán wo koko lórí mọ́sí àbí mọ́sí àbí wọn ò tẹ̀lé ní táwọn àyímọ̀ yìí gan tí wọ́n sọ. bàbá ni wa hunaka nuqtatun hama kókó pàtàkì kan bẹ́ẹ̀ tí mo fẹ́ pàkíyèsí wá sí òun náà ni pé anna hadha almutaasib alhalik bàbá ní ẹkùnrin ẹlẹ́yàmẹ̀yà mọ́sàbí alhalik ẹni ìparun yìí laukana yad'u man yaftari alayhim al-akadib alla yakhruju fi ittibaihim amma ittafaqat al-a'immatu jami'a لكانت دعوته موضع تقدير واحترام ذلك لأننا نحن الذين ندعو إلى هذا bàbá ní tó bá لو كان يدعو law kana yad'u tó bá yẹ pé n ti ń pèpè sí ni pé man yaftari alehim akadib àwọn tó yẹ pé n ti sọ ni pé àwọn tó ń bá náà ni law kana yad'u tó bá yẹ pé law kana يدعو من yaftari عليهم الأكاذيب akadhib alla في fi أما amma ittafaqat al-a'imma jami'a alayhi min al-ahkam tó bá yẹ pé n ti sọ ni wípé àwọn tó yẹ pé man yaftari alayhim al-akadhib àwọn tí wọ́n ń dàdà pa irọ́ mọ́ àwọn ìmáàmù yìí tẹ́pẹ́ ti ń sọ ni wípé àwọn kan wà tí wọ́n ń dàdà pa irọ́ mọ́ àwọn àìmọ̀ yìí pé allah yakhruju min ittiba'ihim ama tafakatila imati jamiya alayhi min al-ahkam tó yẹ pé n ti sọ ni wípé àwọn èèyàn kan ń dàdà pààrọ̀ tí wọ́n dẹ̀ ń sọ wípé allah yakhruju fi ittiba'ihim ama tafakatila imati jamiya alayhi min al-ahkam gbogbo táwọn ìmáàmù yìí tí wọ́n bá panupọ̀ lé lórí nínú àwọn àdájọ́ pé ẹnikẹ́ni ò gbúdọ̀ sọ nǹkan míì tó yàtọ̀ sí i lakanat da'watuhu mawdi'a taqdir wa ihtiram ọ̀rọ̀ tí ń sọ yìí kò bá níyì kò bá sì wà nípò àpọ́nlé dhalika li annana nahnu alladhina nad'u ila hada torí pé n ti ń sọ yìí náà n táwa náà ń sọ nìyẹn walakin ṣùgbọ́n bi tawsi'i rahmatillah wa i'tiqad anna al-ilma laysa mahsuran fi a'immati arba'a pẹ̀lú àánú ọlọ́run àti àdìsọ́kàn wípé n ti ń jẹ́ ìmọ̀ kò pin lórí àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí wàlàkínàwó huwa ìnáma yẹ́dìrò ṣùgbọ́n ní yìí tó ń sọ ni pé anyazala kúlù mùsùlùmí fi madhabin alẹ́dì nẹ́ṣà àlẹ́ yìí ti ń sọ gan ni pé gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan madhabi ìlú tó o bá wà madhabi tán bá fi rè ọ́ náà ni o fi máa ṣẹ̀sìn rẹ kó dúró lé lórí máàmá kánà delilu madhab al láwo kọ̀wé yanlade yìí bó ti wulẹ̀ kó jẹ́ wípé delilul madhab ẹ̀rí tí madhab yẹn dúró lé lórí al-mukhalifu lahu qawiyan ladehi kódà kó ṣe wípé ẹni tó ta ko madhab yẹn kó ṣe pé ẹ̀rí ẹni yẹn ó tẹ̀sùn wọn ju ti madhab lọ madhab náà ni kò dúró lé lórí ní tẹ́ni yẹn ń pèpè sí ni sọ bàbá ni wà kọ́ di yastagrib ba'd al-qurra hada. ولكن إذا اطلع على كلامه الصريح في ذلك فسيقول معي إنا لله وإنا إليه راجعون bàbá ní ẹni bá ń ka yìí yóò mọ̀ yàyàn lẹ́nu pé ǹjẹ́ nìkan lè sọ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ mọ́dàbí tá a bá ti wà náà ni kódà kárẹ́rì tó clear ká má fi mọ́dàbí wálẹ̀ bàbá lẹ́yìn tó bá nínú gbogbo ẹni bá ń ka yìí yóò ṣe lè mọ̀ ẹ́sítẹ́gìrì yóò ṣe ọ́ lè mọ̀ wàlákìn ṣùgbọ́n ní tí mò ń sọ yẹ kò sí rọ́ńbẹ́ ìdá tọ́lá àlà kàlámì sọ̀rọ̀ tó bá kàtírà rẹ̀ tó kọ́ yìí ọ̀rọ̀ rẹ̀ tó là mọ́lẹ̀ ń bẹ̀ fìdálẹ́ fásayàkú lùmọ̀ ìwọ náà ọba mi sọ wípé inna lillahi wa inna ilayhi raji'un gbàgbà kárẹ̀ rí báyìí kásì mọ́ tẹ̀lé rí yẹn torí mọ́sàbí inna lillahi wa inna ilayhi raji'un kọ́ọ̀l wá tẹ́tí kẹ́ gbọ́rọ̀ yẹn ní page forty bàbá fẹ́ kóòtù ọ̀rọ̀ yẹn kọ́mọ́dà mi pa àwọn ń parọ́ mọ́ فإذا كان السبكي قد حصل له هذا التردد وهو بهذه المنزلة في العلم فهل يجوز لمن هو دونه أن يتمسك بزائر كلام الشافعي رحمه الله ويسرع إلى العمل بما صح من الحديث مشوشا على نفسه مشوشا على نفسه وعلى غيره من الناس متظاهرا أنه يعمل بمقتضى قول إمام معتبر من أئمة المسلمين معتمد عندهم فلما ننكر عليهم أفلا يحق لنا أن نعتبر من واقع غيرنا فنثبت ما فنثبت عند أقوال الإمام الذي يسر الله تعالى لنا الابتداء به منذ أول نشأتنا ó ń kò tí ọ̀rọ̀ àsábákí ọ̀kan náà àwọn àfáà ni níbi mọ́dé àbí bóyá ìpọ́pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n ṣe rọ́dù fún àfáà yẹn lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó sọ. ó ní tó bá lè jẹ́ pé kod hasola lahu hadha taraddud pé tó bá ti lè máa taraddud báyìí lè máa ṣẹlẹ̀ sí wa huwa bi hadhi al-manzilati fil ilm tó ń ti bó ṣe tó nínú ìmọ̀ yẹn ó ń kò tí ọ̀rọ̀ ǹjọ́ wa lẹ́tọ̀ọ́ sẹ́ni tí ò tiẹ̀ tó àfa yìí à ń tamasak bisọ́rù kàlámì ṣàfi kónítàn wa sọ wípé ọ̀rọ̀ ìmáàmù ṣàfi òun lòún fẹ́ dìmú bóyá mọ́sàbí ọ̀tọ̀ ni mọ́sàbí tó wà ọ̀rọ̀ ìmáàmù ṣàfi òun kò tiẹ̀ pé níbi kọjọra wọn níbi ó yàtọ̀ wọn so mọ́sàbí ibi tó ọba wà ń òun ni kò dìmú pé kò lẹ́tọ̀ọ́ kúrú ẹni bí ó wá sọ pé ọ̀rọ̀ ìmáàmù ṣàfi yẹn lòún fẹ́ lò wàyẹ́sọ̀rọ̀ ilẹ̀ amẹ́lì bímọ sọ́ha. So, minal hadith àbíkẹ́ nìyẹn tiẹ̀ wá sọ wípé òun fẹ́ ṣiṣẹ́ tọ ohun tó lálàáfíà nu hadith bóyá ọ̀rọ̀ hadith kan ọwọ́ ló ń fẹ́ lo hadith yẹn mushawishan ala nafsi tó bá àtọ́kùn fẹ́ máa lo hadith yẹn fúnra rẹ̀ yóò máa dá wàhálà alẹ́ fúnra rẹ̀ ni wàhálà gẹ́rì minan nas yóò sì máa dá wàhálà alẹ́ fẹ́ lómìnira mutazohiran anna uya amali bi muqtadi qawli imaami mu'tabir yóò wá máa fi bí ẹni wípé ọ̀rọ̀ ìmáàmù kan ni òun tẹ̀lé min aimatil muslimin mu'tamadin indahum nínú àwọn imam mùsùlùmí èyí tẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ tẹ̀sùn wá lọ́dọ̀ kó wa wa falima nunkiru alayhim kí ló dé tá a fi ta ko ọ̀rọ̀ yìí pé kẹ́nìkan máa lérò wípé òun lè gbádìsì kan mú kó máa lò fúnra wọn kó má tẹ̀lé ọ̀rọ̀ àwọn ìmáàmù yìí afala yahiqu lana sí kò wá tó fún wa sí ò wá lẹ́tọ̀ wa anna atabira min waqi igairina káwa náà ò gba wáàsí látara nǹkan tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn míì tó yàtọ̀ sí wa fanathbutu inda akwal imam káfẹ́ kan dúró lórí ọ̀rọ̀ àwọn àwọn ọ̀rọ̀ imam alẹ́dì yasara allahu ta'ala lana iqtidaa bi ètò ìpọ́lọ̀ ń bá ṣe ní ọ̀rùn fún wa ká máa tẹ̀lé ìlànà rẹ̀ ká dúró lórí èyí ò nìkan mundu awwal nash'atina ètò ìpínlẹ̀ àgbàdo àti wọn kéke mọ́sí àbítà ń tẹ̀lé òun náà òun náà ni ló dáa ju ká máa tẹ̀lé sọ̀rọ̀ tí bàbá sọ pé sọ nìyẹn wọ́n rẹ̀ kó tì í ọ̀rọ̀ wọn hada nasu kalamihi wọn ni eléyìí òun náà ni nasu ọ̀rọ̀ rẹ̀ tó sọ wàhùwà yudakiruni bi ahadi dakatira nílẹ̀ mùtàṣíbí nílẹ̀ mọ́dábì ṣàfi bàbá ní ó jẹ́ káwọn rántí ọkùn ẹnìkan nínú àwọn doctors nínú àwọn àtàgbòye doctor ṣé àkébà bàbá yìí ṣe doctor jẹun ṣé kàlábà ní àwọn ọgbà doctor àǹkan ṣùgbọ́n àáfàá professor ni wọ́n ṣé hmm. nǹkan mi bá tún bẹ lẹ́yìn professor àfa àwọn ẹ̀jẹ̀ wọ́n ní ó dáhùn wọn rántí ọ̀rọ̀ kan nínú àwọn dókítà kan tó náà sọ minal muta'assibina lil madhhabi shafi tó náà jọ kan nínú àwọn tí wọ́n máa ń ṣe lẹ́yàmẹ̀yà ní madhhabi shafi haythu kana yusorri'u bi annahu yafkhar wọ́n nígbà tó ń sọ ọ̀rọ̀ ó ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ ó tún fi ń ṣe fáàrí wa bihamdillahi ala annahu muqallid olóhùn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ̀kọ́lìdù lòkù mọ̀kọ́lìdù ṣàfihàn lòhùn fa'tabiru ya ulil albab àbáni ah gbogbo ẹni tó bá ń là ká ẹ ronú sí ọ̀rọ̀ àwọn yẹn ọkùnrin àyẹn dọ̀tọ̀ onímọ̀kọ́lé ìtumọ̀ yẹn pé ṣàfihàn tó ń wà yìí any question tẹ bá béè lọ́wọ́ òun ọ̀ dáhùn question alámọ́dábì imam ṣàfi kódà kó ṣe pé ọ̀rọ̀ yẹn kí dẹ̀lílù míì wà kó takò ọ̀rọ̀ yẹn kò ní lo dẹ̀lílù yẹn yóò mọ́dábì ó ti sọ imam ṣàfi di ànábì ọlọ́run ti tẹ̀lé. wàzọ́nì anahadal mukọ́lì wàdák bàbá ní táwọn ń rò ní wípé mukọ́lìdù yìí àtẹ lómìn ibi tiẹ̀ náà àlàámá bẹ́yìn náà wùmọ́ minal khilaf fil usul wal furu' tó ń ti ti ń bẹ láàrin àwọn méjèèjì àwọn ìyapa wà láàrin wọn lórí àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ àtàwọn furu' ọ̀rọ̀ fiqi illa fi taqlidil a'ma fahuma yaltaqiyani fi tamassuk bihi wa da'wati ilayhi dókítà yẹn àtẹniyìí náà ń òun náà ni taqlidil a'ma ìmọ̀ tẹ̀lé ìtẹ̀lé ìtafọ́jú fàwọn yaltaqiyan wọ́n jọ papọ̀ fil tamassuk bíi wa da'wati li dídi àtàásùbù yìí mú àti ìpèpè síbẹ̀ ọ̀pọ̀ àwọn méjèèjì pọ̀ bijahalani yejahalani aw yatajahalani àwọn méjèèjì wọ́n ṣàìmọ̀ kan àbí ká sọ pé wọ́n ń ṣe bí ẹni tí ó mọ̀ anal mukallid wípé ẹni tí wọ́n ń pè ní mukallid lọ́dọ̀ àwọn àfa yusawi indal ulama aljahil tán bá ní anta mukallid bí wọn anta jahil so bóun dókítà fa sọ pé òun ṣe fáàrí pé ana mukallid pé mukallid lọ hmm? ṣé wọn ò mọ̀ ni àbí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni pé kò yé wọn ni walidhalika nassu ìdí tó fi jẹ́ pé àwọn àfa gan wọ́n sọ̀rọ̀ wípé alahanahu la yajuz an yuwalla alqada an á wípé kò lẹ́tọ̀ọ́ kí mukallid kan fi sípò ẹni tí ó mọ̀ dájọ́ balqọ́lá báàdù àìmọ̀tò ànàfíyà mùtàkọ̀dìmín kódà àwọn kan nínú àwọn àwọn àgbààfà ànàfíyà tí wọ́n ti ṣáájú wàwọ̀lẹ̀ alámọ̀tò àbíjáfàrù tọ̀háwì òun náà ni àfà àbújáfà tọ̀háwì tí wọ́n kọ tírà àkídàtú tọ̀háwìyà wọ́n ní láàyò kọ́lẹ̀d ìlà àsọ̀bíyún àwògẹ̀bíyún wọ́n ẹ̀ ní rẹ́nìkan kankan máa ṣe tẹ̀klid àfi tó bá ń ṣe taasub ẹlẹ́yàmẹ̀yà awo gabi yun àdàfọ́nú àbá aláìmọ̀kan fama hilatuna máa unasi kí la wá bẹ́ẹ̀ ṣe báyìí pẹ̀lú àwọn ènìyàn kan ẹ́ fama hilatuna máa unasi nad'uhum ila tibali kitabi wa sunna liyanju bidalika minala asobiyatul madabiya kí ló kù tá a wá fama hilatuna fàmà ọ̀yẹ̀lá tùnà kí ló kù tá a tún fẹ́ ṣe kí ni ọgbọ́n wo ọgbọ́n wo ọ̀nà wo la tún fẹ́ gbà pẹ̀lú àwọn èèyàn tó ṣe pé nàdúró mi láti bá kìtàbù wà súnà àwa ń pè wọn lọ síbi kan tẹ̀lé kìtàbù wà súnà lìyànjú bí dáàlì kàmínàlà àsọ̀bíyà tó lè mọ̀dẹ̀ àbíyà kí wọ́n bá lè là níbi ẹlẹ́yàmẹ̀yà mọ́sẹ̀ àbí wàlgàbá wàtul àyàwá níyà àti níbi ìfọ́nù ẹran bí ẹran òun ni báwo na àlẹ́ iná wọ́n ń sàn yarí máa lọ́wọ́ náà ni ilá anyẹ́sítẹ̀mí ru àlá àsọ̀bìyá ti him wá gàbà wá ti him wọ́n sàn dúró lórí àsọ̀bìyá iná làwọn wà àti wà ìmọ̀ kan wọn níta ń sọ yìí ó lè mọ̀ ti yé wa dáadáa bẹ́ẹ̀yàn bá jáde kó nàìjíríà tó o bá dé àwọn ìlú kan tó yẹ pé mọ́sí àbí mọ́sálà malaysia ń sìn mọ́sí àbí wọn ṣàfihàn kò sí ọ̀ọ́bá ànímọ̀ jù bẹ́ẹ̀ lọ tọ́rọ̀ rẹ bá ti yàtọ̀ sí ní tí imam shafi sọ wọ́n lè gbé ọ jáde ní mọ́sálásí ní malaysia shafi yà ni so kíní yẹn wọ́pọ̀ láwọn ìlú káàkiri lágbàáyé báyìí tẹ́ pé wọ́n ti mú mọ́dé àbí ní kókó gan ju kitabu wa sunna lọ so ìdí nìyí tó jẹ́ kọ́rọ̀ bàbá ò le lórí àwọn kan látara àrírí tí wọ́n ti rí níṣẹ́ṣẹ́ àwọn èèyàn wàlẹ́yìn sàádà fakọ̀t bàbá ní kì í ṣe eléyìí nìkan báliwàyàdì rúnana wànásù jẹ̀míyá àwọn náà tún ń pe àwa gan náà lọ àti gbogbo èèyàn ilà anukọ̀ lídà hum pé àwa náà o a gbọ́dọ̀ máa tẹ̀ láwọn ni linasirọ̀ dọ̀ọ́lìnà àgbìyáì mithlihim linasirọ̀ dọ̀ọ́lìnà àgbìyáà mithlahum káwa náà bá a lè dàbí ẹni tó ti sọnù àgbìyáà àwọn afọ́nú mithlahum bíi tiwọn wọn wá tún fi àmì alámàtà wàhùnà àtàtàkàr níbi tá a bọ̀rọ̀ dé ìmọ̀ wa rántí wípé anamina sunna an yakula almu'afa idaro a mubtala wípé nínú sunna ni wípé ìwọ tó o bá lálàáfíà ojú rẹ ọ̀fọ́ ọwọ́ rẹ ọ̀rọ̀ ọwọ́ arẹ nìkan tọwọ́ tiẹ̀ rọ àbá nínú sunna ni kéèyàn sọ pé alhamdulilayi lẹ́dí àfáàní mímọ̀ tàlàkà bíi wàfàdọ́làní alákẹ́sẹ̀rẹ̀ mímà kọ́lákọ́tẹ̀fìdìlà ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ọ̀rọ̀ nígbà àwọn ẹ̀fà bẹ̀ ni pé tọ́ tọ́ ọ bá ti ráwọn mùtàásíbù kan sọ pé ọlọ́mọ dúpẹ́ o tó ṣe mí bíi àwọn eléyìí o tó jẹ́ kémi ọmọ pé ìtìbá kitabu wa sunna òun ló dáa ẹ̀bá ni mo wá rántí pé nínú súnà ni tọ́ bá ti rẹ́ni tàdánwò kankan tọ́lọ́run sì làwọ níbi àdánwò tọ́ka àwọn ohun kí a sọ pé alihamudulilayi ọpẹ́ ni fún Ọlọ́run alẹ́dí àfáàní mímọ tàlákàbí tọ́lá èmi tó fèmí lálàáfíà níbi àdánwò ìtọ́lọ́hún fi kan ìwọ wàfàdọ́là ni tó sì gbọ́lá fèmí alákẹ́sìrì mímọ kọlákọ̀tẹ̀dílà lérí àwọn tó pọ̀ nínú àwọn tọ́lọ́hún ọba tó dá ọlá tó gbọ́lá tó pọ̀ fún mi wà mímọ aláṣà fi nínú nǹkan tí ò sí èméjì ń bẹ anali muptala fi dín nìyí ẹni tó ní àdánwò lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ akhtọrù minal mubtala fi badanihi ẹ wo ẹ wo stimbat ẹnìkan kánsà ó mú ní gbogbo ojú báyìí nàkítọ́ ọba nìgbò ẹ ẹ wúri ọkùnrin bó ṣe kánsà ló mú tọ́ alhamdulilayi lẹ́rí àfààní mímọ́ tàlẹ́ àkàbí wàfàdọ́là ní alákẹ́sẹ́rì mímọ́ kálákọ́ tàbítìlá ọlọ́yẹ̀mí dúpọ̀ ẹ̀ tèmi o bàbá ní ṣe bára lásán ni àdánwò ti kàn ọ́ bó wàá lẹni tàdánwò kàn nínú ẹ̀sìn rẹ̀ èyí ò ga ló lẹ́tọ̀ọ́ sí kéèyàn ò dúpẹ́ pé ah eléyìí ti sọnù <laughs> so ẹ wo tí bàbá fi wọ́n wí a máa sọ pé ẹ tẹ̀lé kìtà wàásù ẹ̀yẹ́ máa sọ pé ẹ máa tẹ̀lé mọ́mí ṣàfi ẹ tẹ̀lé mọ́mí malik kódà kọ́rọ̀ mọ́mí ṣàfi kọ́ kálàfà súnà kìtà wàásù ẹ̀ dandan la nìkan tẹ̀lé àdánwò bá wọn nínú ẹ̀sìn wọn. wà á lẹ́m ayo alqari ilkerim bàbá nílò ọmọ ìwọ́ tó ń ka tíra yìí tó jálá pọ̀lẹ́ anamá alizamnabi ẹ́ alimukọlid minali jaali waligabawat laazimun lahu illa idastajaba likawli taala wọ́n ní gbogbo tí àwọn mukọlidu yẹn alizamuna bihi alimukọlidu minali jaali waligabawat laazimun lahu gbogbo tí wọ́n ń pè mọ́ wa níbi pé àwa aláìmọ̀ kan àwa lòmùgọ̀ yẹn laazimun lahu ara tiwọn gan ló wà èébú tí wọ́n ń bú wa yẹn ara tiwọn ló wà illa stajaba li qawli ta'ala àfi tí wọ́n bá ṣe tán láti padà síbi ọ̀rọ̀ ọlọ́run ọba tó lọ́n sọ wípé fa in tanaza'tum fi shay'in tó bá ti di wípé ìyàpọ̀ ẹnu wà ọ̀rọ̀ màlìkí ọ̀rọ̀ ṣàfi ọ̀rọ̀ kíníkà tó bá ti wà bẹ́ẹ̀ farudú ila Allahi wa rasul ntọ́lọ́n sọ nìyẹn ẹ dá ọ̀rọ̀ padà sí kìlọ̀ lọ́hùn wíkìlà nàbí wí in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khairun wa ahsanu ta'wila eléyìí ń lóló tẹ́ bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ àtijọ́ kan yìí eléyìí lóló rẹ̀ jù fún yìí o olóòsì dára jù ní ìfọ́síwẹ́wẹ́ àlàyé ọ̀rọ̀ so inshallah ọ̀nà kìfúnà ìdílé láìka àlànà wàásù gádẹ́n.